الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kéèyàn olùgbọ́ wa wọ́n pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ máa wọ ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fidini lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ lónìí abala ìbéèrè àti ìdáhùn òun náà ni a tún kánlù hmm, ìbéèrè tí màá fi wọlé ṣe òun náà ni wípé oníbèrè béèrè ìbéèrè wọn pọ̀ gan o hmm, oníbèrè béèrè pé ǹjẹ́ a lè gbé zakatul fitri fún aráalé wa tí kò ní tó yàn bákan náà ẹni tí kò tí ì níyàwó ṣùgbọ́n tó ń gbọ́ bùkátà ara rẹ̀ ṣé ó lè ṣe àlékún lẹ́yìn tí ó yọ déédéé òṣùwọ̀n àti tiẹ̀ tán níbi sẹ̀gátùlì fitri eléyìí bá wọn àkọ́kọ́ omi ìtún ni pé oníbèrèbèrè pé ṣé ìjìyà ti ń bẹ fún ẹni tó bá yáwó lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tàbí ẹlòmíì tí kò wá dá padà náà ló wà fún àwọn ọkùnrin míì tí wọ́n máa ń yáwó lọ́wọ́ àwọn ìyàwó ilé wọn tí wọn kì í dá padà lọ́dọ̀ ọlọ́run ọ̀kan tó nù. omi ìtún ni pé oníbèrèbèrè wípé ọkùnrin tíyàwó ẹ̀ bímọ ọkùnrin méjì tó wá jẹ́ pé ẹran kọ̀ọ̀kan ló pa fún àkíkọ̀ àwọn ọmọ náà nígbà tí ó bí wọn torí pé kò sí agbára èyí tí kò jẹ́ kó pa méjì méjì kódà ìkan nínú àwọn ọmọkùnrin náà ó ti pé ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí ṣùgbọ́n ìyàwó ọkùnrin yìí tún ti wá bímọ obìnrin kan sí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ọkùnrin ọkọ ìyàwó yìí yọ wá ra ẹran àkíkọ̀ kọ̀ọ̀kan àwọn ọmọ méjì ọkùnrin ọjọ́ síun ni tí ẹran wọn ò fi pé méjì méjì àbí bò tí ó fi rà tí ó fi pé mẹ́ta kún ti ọmọbìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bí omi ìtún ni pé hmm, ẹ má bínú ṣe <laughs> omi ìtún ni pé wọ́n ní bí ó ṣe jẹ́ pé àsìkò àtìpa lockdown la wà yìí tí kò sì sí àǹfààní fún wa láti péjọ kírun Eid tá àti àsìtì ìmọ̀lẹ̀ tí ó ṣù ó nìyí ṣùgbọ́n lọ́wọ́ báyìí ìjọba ò tí ì kéde lágbègbè tí wàá ń bí ipe ká kírun eid ní jàmá. wọ́n ní bá a ti ṣe máa kírun kíyàmù láìl sùlátù tarawih àti àwọn náfìlà míì nínú ilé wa pẹ̀lú àwọn ìyàwó àtàwọn mọ̀lẹ́bí wa nulé ǹjẹ́ ìgbàláyè wà fún wa bẹ́ẹ̀ náà láti ṣe sùlátù eid tó jẹ́ eid ní fitri bẹ́ẹ̀ nínú ilé wa náà. sheikh alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tó bá jẹ́ pé nítorí béèrè gbàlérò pẹ̀lú ara ilé wa òun náà ni كنيتو rẹ̀ a lè yọ zakatul fitri fún kódà tẹni tá a fẹ́ yọ zakatul fitri fún tó bá tún jẹ́ mọ̀lẹ́bí wa iye kan àbí bàtàn wa òun tún la ju alábàgbé lọ hmm. nítorí pé ládá méjìlá bá pàdé ń bẹ ládá pa yọ zakatul fitri àti ládá pa sokùn ẹbí pọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé alábàgbé la bá fún ládá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tún pọ̀ so eléyìí ni alábàgbé. Mm so ṣùgbọ́n tó bá pẹ́ tó gbà lérò pẹ̀lú ara ilé rẹ̀ náà lọ́kọ àbíyáwó so àkọ́kọ́ ìyàwó ni ní yọ zakatul fitr nínú owó tiẹ̀ bàbá àjẹ́ pé ìyàwó ló ní gbogbo owó tí ń bẹ́ẹ̀ lù tí wọ́n ń gbé hmm. ìyàwó yẹn ọkọ ní ọba yọ ní túláàsì hmm. àti gbogbo ẹni tí máa ń jẹ lọ́dọ̀ èèyàn tó yẹ pé èèyàn lèèyàn ń gbọ́ bùkátà rẹ̀ èèyàn lèèyàn ọba yọ hmm. so wàyí o tọkọ bá wá yọ zakatul fitr kò ní gbé fún ìyàwó rẹ̀ hmm. torí pé sàrà àkọlọ da ọkọ àtìyàwó pọ̀ sàrà àkọlẹ fi máa gbọ́ bùkátà ìyàwó yín hmm. so ẹ gbé fún ẹni tó ní bùkátà so ńlẹ fún ní zakatul fitr hmm. kátó wá ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa sábà dá zakatul fitr wọn jọ sọ́dọ̀ èèyàn kan pàtó bẹ́ẹ̀ ya lè máa mú àdúgbò bẹ́ẹ̀ ya ẹni tí ń bá wọn kọ́ máa ń kí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ohun tí gbogbo èèyàn ti ń dájọ́ fún ọ ti pọ̀ ju tó ń gangan bùkátà lọ hmm. nítorí pé ìgbà míì lè má mọ àdúgbò àáfàá ti ń kọ́ àwọn máa ń kí òyìn ní táwọn èèyàn gbà lérò pẹ̀lú kíkó zakatul fitri lọ bá òun náà ni pé òun lè dá láì mà hmm. ẹni tó ní bùkátà sí nǹkan yàn yóò lè má yóò lè fi sọwọ́ sí wọn hmm. àwọn èèyàn lè má láǹfààní àti dá wọn mọ̀ tirẹ̀ tí wọn náà bá ti mọ́wọ́ wọn bá ń tó ń bùkátà kò sí wàhálà tó bá ti mọ́wọ́ wọn bá ń tó ń bùkátà kò sí wàhálà fi yókù sọ́wọ́ sẹ́lómìn tó náà ní bùkátà torí pa nàbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ó kọ́ wa pé káyọ̀ zakatul fitr tó pa wá láṣẹ rẹ̀ ó ní aghnuhum ani su'ali yawma idin ó ní ẹ̀rọ wọn lọ́rọ̀ jìnnà sí kí wọ́n máa tẹ́wọ́ béèrè lọ́dọ̀ àwọn èèyàn lọ́jọ́ ọdún torí pé téèyàn bá ti ní jọ jẹ kí ni tó fẹ́ mú máa tọrọ pé kẹ́nìkan ràn lọ́wọ́ mà so eléyìí jẹba wàyí o wọ́n ní tí àwọn bá jẹ́ àpàtó tí níyàwó àwọn wá yọ múdù mẹ́rin tí í ṣe zakatul fitri tàwọn ìgbà táwọn wá yọ tán àwọn wá rí i pé agbára àwọn tún ká jù lọ sáwọn tún lè fi àlékún sí i yẹn ni pé dípò kí àwọn yọ múdù mẹ́rin táwọn lè yọ múdù mẹ́wàá lábẹ́ òfin ọlọ́run imaamu wa malik rahimahullah àwọn àwọn farama kò lé rárára mọ́dù mẹ́rin mọ́dù mẹ́rin náà ni hmm. ọ̀gbọ́dọ̀ lé so nígbà tí imaamu ahmed rahimahullah òun sọ pé kò sí ní tó burú torí pé ọlọ́run sọ pé faman tatawwa'a khayran fahuwa khayrun lahu ẹni tó bá finú fẹ́ dọ̀ sí rere kan lálẹ́kún rere náà ni ọjà sí fún lọ́dọ̀ ọlọ́ hmm. so à ń bẹ́ lọ́nkọ́ máa burú hmm. tó o bá yọ mẹ́rin tó tún wá yọ jù bẹ́ẹ̀ lọ láti inú wa kò burú ṣùgbọ́n o mẹ́rin ní ọjà zakatul fitiri rẹ̀ hmm. èyí tó lé sí un sàrà lásán ni hmm. lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ wọ́n ní ìjìyà tí ń bẹ fẹ́ni tó bá yáwó lọ́dọ̀ èèyàn tí ọ̀sán tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmà ṣe náà ni ọbẹ̀ fọkọtọ́ yáwó lọ́dọ̀ ìyàwó rẹ̀ tọkọ láti dá padà bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ hmm. ẹ̀yin ọmọ pé ilé ayé lásán láti jọkọ àtìyàwó ni ilé ayé lásán láti jẹ́ bàbá àtọmọ ilé ayé lásán láti ń wò pé ìbí dà wá pọ̀ bó bá dijọ́ gbẹ̀ndà òkè àmọ́ ẹnìkan ò sí nínú wa àyàfi kọjá pé oníjà ara wa la dà torí ẹ̀ lásán máa ń pa lówe pé wa 'inda Allahi tantahi ọ̀dọ̀ Ọlọ́run ti parí. Hmm. gbogbo ẹjọ́ ilé ayé wọ́n bá yín gbá sí wọ́n bá yín gbá sí tẹ́lómi ọmọ tí wọ́n máa pè é fín tí ò ní paná tẹ́lómi ọ tó yẹ pé ẹni yìí ò ní máa bọ̀ ń jàre ló ní máa bọ̀ ń jẹ̀bi hmm. gbogbo ẹ̀ ọlọ́wọ́n bó tuntun dá tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà torí ọkọ mi ni aya mi ni sọ ara rẹ̀ hmm. bọ́ ọ bá fi lè jẹ owó ìyàwó rẹ̀ lọ́nà tí ó tọ́ ọ́ dàn fún tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà mọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin àwọn sì gbárí nípa ká fi agbárí gbowó lọ́dọ̀ ìyàwó pé ṣé mo rí twenty thousand yá lọ́dọ̀ rẹ̀ mẹ́rin Hmm. ọ̀rọ̀ ọ̀rọ̀ iléèwé ọmọ tí a ti ẹ̀fẹ́ sanwó rẹ̀ ní irọ́ burúkú kọ́kọ́ yá mi tó jẹ́ pé owó yẹn hmm. ó fẹ́ gbà lọ́dọ̀ obìnrin lágbàgbé ni hmm. kò sì sí àgbàgbé àgbàpamọ́ ni wọ́n á padà san tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà torí ẹ̀ ẹ̀ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba wa wọ́n ní àwọn ti bí ọmọkùnrin méjì fọ́kọ àwọn rí ṣùgbọ́n ìgbà tí àwọn bí àwọn ọmọkùnrin yìí àgbo ẹyọ kọ̀ọ̀kan náà ni bàbá wọn pa fún wọn nígbà tó ṣe pé wọn ò ní agbára jù bẹ́ẹ̀ lọ́ngbà yẹn torí pé àwọn gbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run pé àgbò méjì lọ́yẹ kan pa fọ́mọkùnrin hmm. àwọn tó ti wá bí ọmọbìnrin míì báyìí ǹjẹ́ ṣé bàbá yẹn ìgbà tá a mọ̀ pé àgbò kan ni ó pa fọ́mọbìnrin ṣé yóò pa tó ń ti gbèsè àgbò méjì tí ń bẹ lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ ni yóò fi jẹ́ mẹ́ta hmm. àbí báwo. àwọn kan ní pé bákan méjì lọ̀rọ̀ mọ̀ pàgbò kan fọ́mọ rí méjì ló sì yẹ kí n pa. Hmm. bákan méjì nínú kọ́jà pé gbogbo ìgbà yẹn mi ò lágbọ́ yé wípé méjì ńlọ tẹ̀wọ̀n pé ká pa fọmọkùnrin hmm. ẹyọ kan ni wọ́n ní ká pa fọmọbìnrin hmm. tí n bá ti lágbọ́ yé rẹ̀ ńgbà yẹn kò sí wàhálà èyí tó ti pa náà ti tó àmọ́ tó bá jẹ́ pé o ti lágbọ́ yé rẹ̀ kò tó kò ní tó ńlọ́fà tó fi jẹ́ pé ẹyọ náà lọ pa ìwọ náà sì ti mà tẹ́lẹ̀ náà pé gbèsè àgbò kan bẹ lọ́rùn rẹ̀ hmm. kò sí wàhálà gbogbo ògbó ọlọ́run bá bù ọ́ láṣìírí àwọn máa san gbèsè òun kò sí wàhálà ń bẹ. eléyìí jẹ́ gbèsè eléyìí ọ̀wá túmọ̀ sí pé obìnrin ọmọ wa sin ọkọ ẹ ọ máa sin gbogbo gbà yọ sọ̀rọ̀ yọ sọ di fìtínà tí ó tún dalé ti ẹ̀rú lórí pé ẹ̀ mà ti pàgbò yìí pé ẹ̀ mà ti pàgbò yìí pé tó lẹ́yìn. naam ṣe lábẹ́ ìbéèrè kó tó di pé ẹ bọ̀ sí èyí tó kàn ẹ àwọn ọmọ tí wọ́n wá bí ńgbà náà tí wọ́n ti dàgbà ṣé àwọn náà lè tún jẹ níbi ẹran àgbò tán bá pa wọn. yẹn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí èyí ti ká fún ọmọ polówó tá a pẹran àkẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ nínú ẹran ni pé ọmọ rondo ìjẹran. náà kò sì tí ì lè yí. <laughs> eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí nínú ìgbàgbọ́ àwọn míì ni pé tọ́mọ bá jẹ́nu ẹran yóò kù gbogbo àwọn ìgbàgbọ́ kan tí ò wúlò gbogbo tí ò sí lákọọ́lẹ̀ àlọ́ lásán àlọ́ sì wọnú ẹ̀sìn so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní pẹ̀lú àfẹ́ káwọn èèyàn péjọ eléyìí tí ó ń wáyé látàrí coronavirus eléyìí tó wà nílẹ̀ ayé kọ́nà ń bá wa kakó ní ìrọ̀rùn àti ní kọ̀pẹ́ kó jìnnà so eléyìí tó mú wa má lè péjọ ṣẹ̀sìn wa má nínú mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo wá ni eid ló dé tán yìí báyìí hmm. a sì ti mọ̀ pé eid ní ìsìn yìí báyìí tí ò bá jẹ́ ọ̀túnla hmm. ó lè jẹjọ́ mẹ́rin bóun láti wá sí eid máa ṣeré hmm. eid máa kọjá gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni jùmọ̀ àwa ga ju eid lọ nítorí pé jùmọ̀ yẹn nínú òfin ṣẹ̀ríà wọ́n máa ń pè ní fọ́ọ̀dù àyè ojúlówó ọ̀ràn yẹn hmm. eléyìí téèyàn gbọ́dọ̀ ṣe lóhùn fúnra ara rẹ̀ gbọ́dọ̀ lọ hmm. kìí ṣe pé táwọn kan bá ti lọ ìwọ ọ̀sẹ̀ lọ. tó hmm. akramakumullah jùmọ̀ àná gan àríṣe má látàrí kíní burúkú ti ń jà nílẹ̀ yìí báyìí kọ́lọ̀ ń bá wa kàkó. kò sí tàbí ṣùgbọ́n àmàlẹ̀ tí ó mọ̀lá ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n á ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn láti lọ sí àwọn pápá ìdí láti lọ ṣe sọ̀láàtì láìd but pẹ̀lú àwọn májẹ̀mú gẹ́gẹ́ bí irú rẹ̀ ti ṣe ṣẹlẹ̀ láwọn stéètì kan nàìjíríà nìsín so wọ́n fún àwọn èèyàn láǹfààní kí wọ́n lọ sí eid ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú so inú rẹ̀ náà ni kí wọ́n gbé ọṣẹ sí àbáwọlé táwọn èèyàn fi máa fọ ọwọ́ wọn hmm. àwọn èèyàn sì gbọ́dọ̀ súnmọ́ra wọn jù àwọn èèyàn sì gbọ́dọ̀ dìmọ́ra wọn hmm. wọ́n lóbò mú hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tábà ti lè ṣe báyẹn kò sí wàhálà mẹ́ tíjọba ò bá wá gbà fún wa rárá so kò sí wàhálà oníkàlùkù wa yóò ṣe sọ̀látùl ìdí rẹ̀ nínú ilé a ṣe sọ̀látùl ìdí wa nínú ilé kò sí wàhálà ń bẹ nítorí pé ẹ mọ̀ pé jùmọ̀ àgàn tá a rí ṣe ìbànújẹ́ rẹ̀ pọ̀ púpọ̀ ojú ti sọ̀látùl ìdí yìí lọ lẹ́yìn náà ìdí náà fìlàní a nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ wípé ọ̀kan nínú àwọn sọ̀hábà ọ̀nà ni Anas ibn Malik radiyallahu anhu ọjọ́ ẹni tó ṣe pé tí ó ti bá sọ̀látùl ìdí lẹ́yìn ìmáà nǹkan tí máa ṣe ni pé yóò kó àwọn ará ilé rẹ̀ jọ hmm. àti ìyàwó àti ọmọ àti gbogbo àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ yóò kó wọn jọ yóò ní wọn tó sáfù ẹnìkan wá ń jẹ́ abdullah ibnu abi utba hmm. radiyallahu an mawula hmm. ẹrú ló ti jẹ́ fún anasiri ṣùgbọ́n ẹrú ti anasi ti fún lómìnira yóò wá ní kó ṣẹlẹ̀ máàmù fáwọn àwọn náà wá ṣe sọ̀látùl ìdí tí wọ́n bá wọn ní jàmáà gẹ́lẹ́ bí lè máàmù tí sì máa ń ṣe sọ̀láàtì Eid òun náà ni wọ́n ṣe ìyàtọ̀ tí ó kàn wá láàrin rẹ̀ ni pé ìgbà wọn bá parí sọ̀láàtì Eid yẹn láyé ibi tí wọ́n ti san tí wọ́n padà wọn wọn ò ní ṣe kútúbà míì mà hmm. wọn ò ní ṣe kútúbà míì mà hmm. torí ẹ̀ náà ìwọ náà nínú ilé rẹ àti wà àtìyàwó àtàwọn ọmọ rẹ ẹ lè ṣe sọ̀láàtì Eid àti pé ń tọ́ kàn náà nù tí wọ́n bá ti ní àwọn ò fi àyè sílẹ̀ fáwọn èèyàn láti péjọ lọ ṣe eid hmm. oníkálukú ṣe eid rẹ̀ nínú ilé pẹ̀lú ìyàwó àtọmọ rẹ̀ hmm. so a sì ti mọ̀ pé a ṣe àlùwàlà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlùwàlà hmm. a sì ti wẹ̀ ṣáájú ìwẹ̀ eid so a wọ aṣọ wa ní aṣọ tuntun lẹ́yìn eléyìí báyìí nígbà tá a bá wá wà ní ibi tá a ti fẹ́ ṣe sọ̀lẹ́ so a ṣe allahu akbar tala kọ̀kọ́ tá a fi bẹ̀rẹ̀ sọ̀lẹ́ a tún a ṣe allahu akbar mẹ́fà lẹ́yìn rẹ̀ aka suratul fatiha lẹ́yìn fatiha iná látún ti ké súra eléyìí tá a mọ̀ sí suratul a'la sabbih isma rabbikal a'la nínú rákà kejì aka fatiha aka nígbà tá a bá dìde lọ rákà kejì náà allahu akbar allahu akbar tá a fi dìde wọn á tún a fi márùn kún ẹ̀yìn rẹ̀ láka fatiha á tún ka suratul ghashiya hal ataka hadithul ghashiya so báyìí. àáròkò àforíkalẹ̀ àṣẹ tashahhud àsàlámà lọ́ba tán sọ eléyìí jẹ́ bá a ti ṣe ṣe nígbà tá a bá ní ìgbàláyè láti lọ sí Eid. ṣe hmm. jazakumullahu khairan a gbogbo ẹ ló ó yé yékéyéké dáadáa tó ọlọ́ba dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ àsìkò tí tó fẹ́ yin èèyàn wa láti máa pè wọlé sórí nọ́mbà yìí zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré láwọn ilẹ̀ òkèèrè nọ́mbà tí ẹ̀yin lè máa pè wọlé sí rèé o fi béèrè ìbéèrè kan àbí kejì plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹ ti ń pè. gíga bá a sì ní láti sábó. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi fún ṣẹ́ẹ̀kì ni pé ní àná nígbà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ hmm. nírọ̀lẹ́ wọ́n ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ pcc pé kò fẹ́ látàrí pé mẹ́jẹ̀mú yẹ́tì yẹ́tì níbẹ̀ wọ́n á fẹ́ béèrè pé bí ẹni tó ń ra bíbí tó bá fẹ́ rà yóò sanwó sákàǹtì ẹni tó tà fún ẹni tó tà fún náà yóò sẹ́ni btc yẹn sí inú wọ́lẹ̀tì rẹ̀ tí válù btc yẹn náà increase bí owó ẹni tó tà náà ti increase nínú àkáǹtì rẹ̀ tí ilé náà lè wọlé sábẹ́ ṣe yẹ́ẹ̀dì sí yẹ́ẹ̀dì ni. asalaamualeykum. wàhálà ìṣúná wà lọ́tún anabi muhammed sallallahu alayhi wa sallam ọsàlàyé àwọn oríṣi nǹkan mẹ́fà eléyìí tó ṣe pé rìbá máa wọnú ẹ̀ hmm. tó bá ṣe pé rú wọn la fẹ́ fi pààrọ̀ rú wọn hmm. eléyìí ó sì jẹ́ ó jẹ́ ìtìlẹ̀ eléyìí tá a tún fi mọ àwọn nǹkan míì náà tó tún lè wọ abẹ́ pé rìbá lè wọnú wọn hmm. torí kò mọ lórí nǹkan mẹ́fà lásán anábì fi ṣe ìtìlẹ̀ ni anábì wa sọ nípa rẹ̀ hadith ó ní fa idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad wọ́n ní tí àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí tó bá ti lè yàtọ̀ síra wọn bó bá ti ṣe wù yín ni kẹ́ ẹ máa ta wọn lópin ìgbà tó bá ti ṣe pé ọwọ́ sí ọwọ́ ni eléyìí tó túmọ̀ sí pé ọ̀tọ̀ kí n fi náírà fi ra dọ́là ọ̀tọ̀ kí n fi dọ́là kí n fi ra náírà ọ̀tọ̀ kí n fi náírà kí n fi ra pound sterling ọ̀tọ̀ kí n fi pound sterling kí n fi pààrọ̀ náírà ṣùgbọ́n a lè bá ti ṣe wù wá náírà kan ẹ lè fi gba five hundred dollars so um, pound sterling ẹyọ kan ẹ lè fi gba one thousand naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàkìn májẹ̀mú rẹ̀ ni pé kó jẹ́ ọwọ́ sọ́wọ́ ọwọ́ sọ́wọ́ ò lè kú mbẹ̀ láéláé wọ́n send ẹ̀ sàkáǹtì mi mo rí alert èmi náà send tiwọn sí wọn wọ́n rí alert kò lè dípò ọwọ́ sọ́wọ́ láéláé torí pé tí wọ́n máa sọ ọwọ́ sọ́wọ́ gbogbo àná la màtúmá rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní idha kana yadan biyad fún mi ìwọ náà gbà hmm. so tí o bá ti síbẹ̀ gbàgbé ẹ̀ rìbá ti wọ́ bẹ̀ lábẹ́ òfin ọlọ́ hmm. a sì gbọ́dọ̀ sọ̀rọ̀ fún gbogbo tó bá túmọ̀ sí rìbá èrè wà ń bẹ̀ ha èèyàn máa ń jèrè ń bẹ̀ ha kìíní kan bẹ̀ kí ló ń fà ní èrè tó bí ọ̀ràn hmm. tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn. la ilaha illallah. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi sẹ́rífàtì abdulsalam látọ̀kẹ́ owó dẹ́gun mọ́sọ̀. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa ni pé àwọn tí wọ́n máa rí òótọ́ ọ̀rọ̀ nílẹ̀ hmm. báyìí ó ti kà wọ́n fún èèyàn gidi tó yẹ pé wọ́n lè sòótọ́ wọ́n wáyé ni wọ́n sòótọ́ fún wọn pẹ̀lú rẹ̀ ń ba àwọn ìyẹ̀sán kí ẹni tó ń rí òdodo hmm àmọ́ tó kọ̀ láti sọ hmm. ọ̀pọ̀ ẹlẹ̀ hmm. nítorí pé ẹ̀rù ń bà láti sọ ní ti sòdodo. Hmm. ó ní kí lẹ̀sán ti ń bẹ fáwọn onítàn ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ń tó dájú náà ní pálábòsì ni alágàbàǹkebè ni mọ̀nàfẹ́kè ni torí lábẹ́ òfin ọlọ́wọ́n ọba wa ẹ gbọ́dọ̀ tutori ń tẹ́ jẹ kẹ́ ẹ gbàgbé ń tẹ́ ẹ fẹ́ jẹ nítorí pé gbogbo ọwọ́ àkàjọ màlìjánà ayé tẹ̀sí rí yìí kì í pẹ́ kì í jìnnà tí fi di tàmọ́kàlùkù lọ́wọ́ àwa bẹ̀ lánàá ni ń bọ̀ ọba yà padà kó ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ètò ìgbésí ayé tí ò lọ déédéé àìlè sòdodo náà ni màá bì hmm. nítorí pé oníkàlùkù ọ fẹ́ sọ̀tún sósì láì jẹ́ pọ́ bàbí kan jẹ́ mọ̀nàfíkì ní jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya hmm. nínú òfin ṣẹ̀ríya anabi muhammed sallallahu alayhi ó fi hàn wá ìpè dhul wajhayni la yakunu inda Allahi wajiha gbogbo olójú méjì èèyàn kò lè jábì lọ́dọ̀ ọlọ hmm. olójú méjì èèyàn kò lè jábì lọ́dọ̀ ọlọ. Hmm. ẹ rí i pé léde yorùbá gan wọn ní yàtọ̀ ń bẹ láàrin òtítọ́ àti òdodo. òtítọ́ ntọ́tọ́ ntọ́tọ́ tá ní tẹ́ lọ́dọ̀ ìkíní kejì àwọn ẹni tí a wọ̀ ń bẹ láàrin wọn. Hmm. so ẹ rí i pé òtítọ́ lọ́pọ̀lọpọ̀ tó lóun sọ̀rọ̀ náà ń sọ wọn à ní sọ òdodo. a sì ti máa kó òdodo ló lè yànjú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a lè sòdodo náà ni hmm. a lè sòdodo. ẹ rí i pé nínú èdè ìsìnga táwọn èèyàn fi ń dásà wọn ni wọn ti jẹ dodo hmm. wọn ò lè sòdodo mọ́. so hmm. nítorí pé mùnáfìkì alábòsí ẹni tí ò ronú kó n fẹ́ wà lẹ́jẹ̀nà kó ló sì fẹ́ sòdodo. ọ̀dọ̀ ẹ wá sọ fún mi kí lọ́mọ èèyàn lè fún yàn tọ́lọ̀ ọ̀bá fún yàn. kò sí. kí ni tọ́mọ èèyàn lè kọ́dínà rẹ̀ fún yàn tọ́lọ̀ ọ̀bá fún yàn. wàláì kò sí àìgbọ́n náà ọba gbọ́ngàn ní máa bì hmm. àìgbọ́n náà ọba gbọ́ngàn ní máa bì ìdí nu tẹ́ fi rí tí àwọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn Yorùbá kì í yanjú nítorí pé èéfín ni wọ́n máa pa wọn ní paná hmm. wọn kàn sí ọ̀rọ̀ lẹ́bọ̀ wọ̀wọ̀ ni ṣá ti já ṣe bẹ́ẹ̀ kátà òtítọ́ ni òtítọ́ ni àpẹẹrẹ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ hmm. èèyàn jẹ́ wèrè ẹ̀ lè sọ pé wèrè ni ẹ wá lọ́kọ̀ ìyàwó ọjọ́ bó ti ṣe jẹ́ ìbéèrè tó da lẹ béèrè àtẹ̀yìn àtàwa náà lọ bá wí kíkálukú ó tún wà wá sí wá wọ̀ dáa ìwà àwọ̀ ọ̀dà àìsàn òdodo ìwà àwọ̀ ọ̀dà. hello. ah kọ yín bí ẹ ti ń pè o. abdulhasi ni láti ilé òkè òṣòro. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi pé àkọ́kọ́ ìbéèrè mi pé ṣé tí wọ́n máa ń pè ní bóyá lọ rẹ́díò àbí wọ́n ń pè ní àdúràn hmm. ṣé ẹ̀ lè máa ka kwan lọ tó tó máa ka kí wọ́n máa ka kwan lọ tó ní dáadé. ìbéèrè mi lẹ́ẹ̀kejì. Hmm ó ní pé ẹ̀tọ́ níyàwó ti mẹ́rin bóyá kò wá sùn ìdíríà mẹ́rin ọwọ hmm. akú àbúrò rẹ̀ wá gbé pẹ̀lú ogún rẹ̀ pé àwọn ọmọ rẹ̀ ò ní dogún báwo ni ilé yẹn. padà alhamdulilayi ọkọ ni pé tí wọn máa ń pèpè fún sọlá nínú rédíò ẹ̀yin sì gba alukurani lọ ẹ̀yin ká ẹni sẹ́ni máa kí alukurani lọ nígbà tí ìpèpè fún sọlá ti ń sìn lọ ẹ gbọ́dọ̀ dán nítorí pọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lè dá wa sí ní òfin ike tí a máa ń kí alukur'an kí kẹ́kẹ́ kọ́ parí rẹ̀ má ti òrò lẹ́nu hmm. kí kálukú dákẹ́jẹ́ fa idha quri alukur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun tó bá ń kí alukur'an tẹ́tí gbọ́ kẹ́sì dákẹ́ hmm. kẹ́ ẹ lè bá a jẹ́ ni tọ́lọ́wọ́ bọ́ kẹ́ hmm. torí ẹ ẹ látètè kọ́kọ́ sí ẹ ẹ lẹ́tọ̀ọ́ láti tan rédíò lẹ̀ kẹ́ wàá máa kí alukur'an yìí. nítorí pé kìí ṣe ọkàn méjì ní bẹ́ẹ̀ nù gbáyà yìí ma hmm. ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́wọ́n bò sí ọlọ́wọ́n bò kó ọkàn méjì sínú gbáyà yẹn kan hmm. pé mo ń kí alukurani mo sì tún gbọ́ rẹ́díò hmm. kò lè ṣeé ṣe ọkàn náà lè fi ilẹ̀ fọkàn ilé ìjọba wọn níyàwó mẹ́rin ìgbà tí ọkùnrin yìí wá kú àbúrò ọkùnrin yìí bẹ́ẹ̀ ni tó ṣe dáa ṣùgbọ́n ẹ̀yin náà ìbéèrè tẹ̀sí wọn ẹ̀ wí dáa ẹ sọ pé ó fi ìyàwó mẹ́rin lẹ̀ ẹ sọ pé fàlẹ̀ mẹ́rin lẹ̀ <laughs> nítorí pé ẹ̀yin náà sọ pé kò sí igi kò sí igi àlè náà ní bá gbé hmm. òun náà lọ́ọ́ máa jẹ́jọ́ rẹ̀ níwájú ọlọ́run hmm. torí ẹ̀ àbúrò náà tó wá kówó ńlẹ̀ nísìn hmm. tó wá ń sọ pé àti àwọn àlè àtàwọn ọmọ wọn lẹ́tọ̀ọ́ sí kó tó di pé ẹ̀gbọ́n rẹ̀ kú kí lòun náà ṣe tó ṣàlàyé fún ó sì fi hàn àwọn obìnrin wọn máa burú tó àtẹwù tó wà ń bẹ wọn ṣàtúnṣe hmm. àbí wọn kọ̀ láti ṣàtúnṣe hmm. torí pé kì í ṣe pé ńgbà tó kù bá wa kú tán tó dọ̀lẹ́ hmm. ìgbà náà nìwọ tó jọlẹ tẹ́lẹ̀ ọ àmọ́ aràn pa kankan ipe wọn ti dalágbára lónìí ó yẹ kó o ti ṣàlàyé ṣáájú ni ṣùgbọ́n tó ṣeé sì dáa náà síbẹ̀síbẹ̀. hello. ẹ̀sán àlùkò àǹkọ́lẹ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ó kọ́ yín. orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín o. naam àwọn béèrè mi ra ọ̀rọ̀ àpọ̀ díẹ̀. Ah, ọ̀dà ẹ bá wa sọ ọ́. ìbéèrè mi alákọ̀ọ́kọ́. sọ hmm. inṣàlá ìbéèrè mi alákọ̀ọ́kọ́ tí a bá wà lẹ́yìn imam hmm. nígbà tá a bá ń ké pèrè lọ́wọ́ tí imam bẹ̀rẹ̀ sí ṣe kùnú ti kọ́kọ́ tí ẹ̀dá tẹ́

pé gbogbo èyí ló bá rò pé àbí ìta bá rí pẹ̀lú àyè ẹ̀ pé afẹ́kẹ́ rẹ̀ pàdé. ẹ kẹta. náà ọ̀rẹ́ ti ta ọ̀sẹ̀ tó ń bá wù. ọ̀rẹ́ ti ta torí kí a máa fi àsìkò ṣòfò afa kamalidin ojú òpó yẹn ò já gerege má. alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹni tó wà lẹ́yìn máa ní ìgbà tí ìmáàmù ṣe wítìrì ìmáàmù wa bẹ̀rẹ̀ sí ní ṣe kùnút ó ń ṣàdúrà tá a máa ṣe ní dúró àdúrà yìí wá gùn gan-an débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àtọ́ àlẹ́yìn rẹ̀ wọn tún lè ṣe sùúrù mà ṣé wọn lè ṣe sùúrù pẹ̀lú wípé wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ni àbí wọn ò lè ṣe sùúrù pẹ̀lú pé ìdúró yẹn agbára wọn ò mọ́ tágbára wọn ò dúró ni àbí wọ́n ní nǹkan táwọn fẹ́ lọ sí ẹni tágbára rẹ̀ ò bá dúró yóò jókòó yóò jókòó yóò apari sọ̀láàtì rẹ̀ níjókòó lẹ́yìn imam àmọ́ tó bá jẹ́ pé kìí ṣe pé ìjókòó kan iná ni yóò yanjú ọ̀rọ̀ rẹ̀ bí ìbá ṣe pé ó níbi tó fẹ́ lọ ọjọ́ sì ń lọ pẹ̀lú àdúrà tẹ́lẹ̀ yìí tó dẹnu lé hmm. kò sí wàhálà ò lè jà ò lè jà kó kó lẹ́yìn rẹ̀ tó bá ti kó lẹ́yìn rẹ̀ ó ti parí nù torí pé àwọn sọ̀hábà wọ́n ń ṣe sọ̀láàtì lẹ́yìn ànábọ̀ lẹ́yìn Mu'adh ibn Jabal hmm. radiyallahu anhu ládùúgbò wọn gbàtí Mu'adh fẹ́ ṣe ìmáàmù fún wọn sọ̀láàtì al-Isha lẹ́yìn suratul fatiha mu'adh bá dẹnu lé suratul baqara ó tó dákẹ́ kò dákẹ́ hmm. ó tó rúkú kò rúkú ó tó rúkú kò rúkú ìgbà táwọn rí i pé kò rúkú ó sì ń ba lọ lọ́lọ́gbọ̀nrán gada ah. ẹnìkan ra ajá sọ láti rẹ̀ hmm. ó kú lẹ́yìn rẹ̀ ó lọ parí sọ láti tiẹ̀ lónìí kan gbàtó sì wàá fẹjọ́ sùn anabi sallallahu alaihi wasallam ń tọ́ ṣẹlẹ̀ anabi ọ̀báwí lórí bó ti ṣe já sọ láti lẹ́yìn imam ọ̀ràn yẹn ni wọ́n ń ṣe hmm. ọjà ọjà ọjà tiẹ̀ kó lẹ́yìn imam nígbà tí ilé imam tí sọlá ti tiẹ̀ ti fẹ́ gún agùn jù. Hmm. so ká tó wá pé náfìlà káwá lọ mà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé imam náà ká fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa hmm. ká yọ kárí mi kó náà rọ̀ wa hmm. ọwájú ọlọ́run ọba lẹ dúró ọlọ́run ọba lẹ ń sìn so gbogbo àmọ́ wa jáwé sóbì àmọ́ wa ṣe gbogbo àwọn àdúrà ilé ìtúsẹ pé ara rẹ̀ ni kìí sara rẹ̀ hmm. kò ní ìtàn anábì sallallahu alaihi wasallam kìí gùn lọ títí títí títí tí ó wá di pé agbára ọ̀ka má hmm. so kásá kìí sí àárín yẹn. wọ́n ní aṣọ pé tí èèyàn bá fẹ́ já sọ̀láàtì rẹ̀ látàrí pé bóyá sọ̀láàtì tó ń ṣe lọ́wọ́ nísìnyí báyìí so kò yẹ kó dá sí hmm. wọ́n ti ṣe ìkámà ìwọ sì ti bẹ̀rẹ̀ rẹ̀ níwọ̀n nìkan ọ̀ mọ̀ pé wọ́n ti ṣe jàmáà nù mọ́ṣáláṣí lápèjúwe báwo ló ti ṣe já sọ̀láàtì tó wà ń bẹ̀ aṣàlàyé pé kìí ṣe sálámà ló ṣe nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé miftaḥu salat at-tahur hmm. wa tahrimuha at-takbir wa tahliluha at-taslim níta máa fi ń sí salat kọ́kọ́rọ́ salat ó náà ní ìmára so níta máa fi sí salat ó náà ní allahu akbar níta máa fi parí rẹ̀ ní asalaamu alaykum ìwọ tí parí salat ó sálámà hmm. so nǹkan tó ṣe ó sì nǹkan tó yẹ kó takò salat. Hmm tó o bá ti sẹ́ńtọ́ tako sọ̀láàtì sọ̀láàtì yẹn bàjẹ́ kì í ṣe gbogbo òrìn ló ba sọ̀láàtì jẹ́ àmọ́ àrìn tó ba sọ̀láàtì jẹ́ òun náà ni tí o bá ti rin ìrìn tó pọ̀ ju ìgbésẹ̀ mẹ́ta lọ hmm. ó rin ìrìn tó pọ̀ ju ìgbésẹ̀ mẹ́ta lọ sọ́tún hmm. àbí sósì hmm. àbí síwájú àbí sẹ́yìn so ó ti parí. hello. maaleykum salaam wa rahmatulah ọkọ yín ibi ẹ ti ń pè. dr yusuf látàlá ti ẹ bá a pa rédíò yín kó lọ lè dáadáa kí ni ìbéèrè yín. ẹnìkan béèrè ìbéèrè kan ni mo wá fẹ́ kí àlàyé yẹn kó yé dáadáa nìkan. nípa kí ni. ṣé tọ́ka ṣe pé bóyá ẹnì yẹn ti àbúrò yẹn ti bá wọn sọ tẹ́lẹ̀ yìí pé tí mo ṣe yìgì lórí àwọn ìyàwó yìí tó sì bá àwọn ìyàwó náà sọ tí mo gbọ́ hmm. tó bá wá jẹ pé mo gbọ́ ni ṣé ó lẹ́tọ̀ọ́ láti má jẹ́ kí okùn kàn yẹn fún wọn mọ́ àbí tó bá jẹ́ pé bóyá àwọn ọmọ ọ̀tẹ́lé tó àlàyé àárín yẹn ni mo fẹ́ béèrè dáadáa. alhamdulilayi bóyá àbúrò yẹn ó ti ṣe àlàyé fẹ́ gbọ́n rẹ̀ àtàwọn obìnrin tó kó sọ́dọ̀ hmm. àtàwọn ọmọ pé láìsọ igi eléyìí tí ó ṣẹ́kù tá a lè rí túnṣe kò ní í ṣe túnṣe lẹ́yìn ikú yẹn o èwo lọ́sẹ̀kù tá a lè rí túnṣe òun náà ní pé àwọn ìyàwó yẹn ó díyàwó wọ́n díyàwó wọn ní bẹ́lálẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú hmm. ṣùgbọ́n ọmọ tá a ti bí gbọ̀nà zina ọmọ zina náà ni ọmọ jẹ láéláé aṣọ yìgì ò lè tún ṣe má so eléyìí kàlọ́ ọjọ́ yìí wà bá wọn. Hmm. ẹ wá ṣàlàyé fẹ́ni tó yẹ kó ṣàtúnṣe ẹni tó yẹ kó ṣàtúnṣe ó fa akíkọrí ó ní àwọn oníṣọ yìgì kankan tó ń bọ̀ ó ti ṣe filẹ̀ ayé lẹ́ńtò ni so níjọ́ ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ hmm. ẹ sọ fún wọn ọ̀ságídí wọn ń dàgbà sí wọn làwọn gbọ́ àwọn gbà wọn wá ń dàgbà sí ìgbà òtí ìwà kò ló kú wọn ò tún ní jogún náà hmm. torí pé òfin ọlọ́run ọba kọ gbà kí á lè kó jogún èèyàn Hmm. ìwọ náà ọkùnrin tó bá pé àlè rẹ ńlọ bá kú wọn náà ní jogún ẹ àwọn mọtẹsí gbígbọnà zina wọn ò ní jogún òfin hmm. Ọlọ́run ọba nù hmm. torí ẹ ó sì ti hàn láwọn àwùjọ wa pé zina ti pọ̀ jù àwọn ọmọ zina pọ̀ bàjẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì ní àlùmọ́ mi ò ní yé bẹ pẹ̀lú orí pẹ̀lú orí lópin ìgbà tó ọmọ zina ọba ti pọ̀ láàrin wọn. so akramakumullah gbogbo ẹni tí ro eléyìí tó bá sẹ́hùn mọ́la kó gbìyànjú láti ṣàtúnṣe o kó gbìyànjú láti ṣàtúnṣe lónìí kó tó dọ̀la hmm. lónìí kó tó dọ̀la hmm. ọ̀nà kan bẹ bóyá tó bá tún so igi àti wá tóbìnrin yẹn tó jẹ́ pé àárín ìwà àtòbìnrin ti dámárán ní ìsìnkú ti dìyàwó rẹ̀ tó ń bá kú ìwọ jogún ẹ̀ tí wọ́n lọ bá kú òun náà jogún rẹ̀ àwọn ọmọ tí ò ní jogún yìí báyìí ọ̀nà kan tún lè wà bóyá tó pé àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríà wọ́n lè wá wá fún ọ tó pé ó fi lè bùn wọn lẹ́bùn ó fi lè bọ́n ọlẹ́kùn kó tó di pọ̀ lọ kọ́ má jẹ́ pé àti ẹkún àti àbámà làwọn jogún lẹ́yìn rẹ̀. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. aleykum salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah o kọ́ yín bí ẹ ti ń pè. asalaamualeykum wa láti uk. kí ni ìbéèrè yìí o. àti dàtọ́ ìrọ̀ wa ọlọ́kọ̀dá ìgbọ́dọ̀ pẹ́pẹ́ fún wa. ìbéèrè mi ni wípé àwọn àgbàlá tá a máa ń ṣe hmm. tó máa ń jẹ́ pé àṣe bí àwọn ṣọ́ọ̀ṣì tó ń fẹ́ ní wọn ní káwá ẹ̀kọ́. ìlérí ra ni fi kí kó tó ní yé bàjẹ́ jẹ́ ní hálọ̀n ní hálọ̀n kàwé àdìkí pẹ̀ fún. Hmm. alhamdulilayi àríkò fìhàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe ìdẹ̀kùn fún wa ipe tí a bá parí àlùwàlá wa tá a ṣe dáadáa hmm. lẹ́yìn ìgbà tá a ti fọ ẹsẹ̀ wa méjèèjì tán hmm. tá a wá wọ ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ tán fawọ́ ṣe ni àbí ìbọ̀sẹ̀ eléyìí tó ṣe pé wọ́n fi òwú ṣe hmm. so ẹ̀tọ́ ni fún wa láti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn fún àwọn àlùwàlá mi tá à bá ń ṣe tá a bá ṣàlùwàlá mi dé orí káfọ́sẹ̀ á kàn rọra fomi pa á òkè ìbọ̀sẹ̀ wa ni wọ́n á ní títí ìgbà wo ẹni tó wà nílé tí ò sí lórí ìrìn àjò òun láǹfààní àti ṣe bẹ́ẹ̀ láàrin òru àti ọ̀sán kan gbáko that is twenty four hours hmm. ẹni tó sì wà lórí ìrìn àjò hmm. òru mẹ́ta àti ọ̀sán mẹ́ta hmm. eléyìí tó túmọ̀ sí seventy two hours ìgbà wo láwọn abẹ́rẹ́ sí ní ka twenty four hours fẹ́ni tó wà nílé seventy two hours fẹ́ni tó wà lórí ìrìn àjò ṣé ìgbà tí àlùwàlá rẹ̀ kọ́kọ́ já ni àbí ìgbà tí ó kọ́kọ́ tún àlùwàlá ṣe. Hmm. so ìgbà téèyàn kọ́kọ́ tún àlùwàlá ṣe lẹ́yìn tàlá kọ̀ọ̀kan ẹni hmm. twenty four hours wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ̀ǹtà bẹ̀rẹ̀ sí ní kà hmm. kì í ṣègbà tàlùwàlá kọ́kọ́ já lápèjúwe nìsín ẹ̀yin ti ṣe àlùwàlá kárí kó tó di pé wọ ìbọ̀sẹ̀ ẹ̀yin láàárọ̀ tọ́ àlùwàlá yìí ó wá já ìgbà tẹ́ parí àṣùbà. Mm ẹ wá tún àlùwàlá yìí ṣe àyàfi ńgbà tẹ́ fẹ́ ṣe sọ̀látò dọ́hùr. ẹ wo bí wákàtí márùn-ún ilẹ̀ tó tún àlùwàlá ṣe. ìgbà tẹ́ wá tún àlùwàlá ṣe yun ìgbà yẹn lábẹ̀rẹ̀ sí ni ka twenty four hours. Hmm. ó túmọ̀ sí pé twenty four hours yẹn kò ní í parí àyàfi ní déédé àsìkò tẹ́ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ní déédé àsìkò dọ́hùr tọ̀la. Hmm. so ìgbà yẹn lábẹ̀rẹ̀ sí ni ka twenty four hours ìgbà náà sì ni onírìn àjò náà ìgbà tó bá kọ́kọ́ fẹ́ tún àlùwàlá sí hmm. lẹ́yìn tàlá kọ̀ọ̀kan yẹn ìgbà náà ló rán bẹ̀rẹ̀ sí ní ka seventy two hours. naam jazakumullahu khairan sheikh plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín. màmá james ló sọ̀rọ̀ láti wàjà. kí ni ìbéèrè yín. kí àfa àròjù mi jáde bọ̀ wọn kò gbẹ ní ìta rẹ̀. hello Mama. béèrè tí mo fẹ́ béèrè béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àfa ni wípé hmm. bí èsì àwẹ̀ ti kú parí lọ hmm. àwẹ̀ tí àṣìgbà yìí a rí i pé nínú ìdílé kò sí wàhálà à ń dáná oúnjẹ à ń jẹun ọkọ ń gbélé lẹ́yìn ìgbà táwọn bá wá parí tán àfà á wá yìí pé ọbẹ̀ ìyàwó mi kò dùn nínú kí lè ṣe sínú àrùn. ọ̀rẹ́ alhamdulilayi wọn yàwó náà làwọn bi irú magi wo irú mẹ́ran wo lẹ ń lò nínú Ramadan tẹ wàá lò mọ lẹ́yìn Ramadan so eléyìí pàtàkì. <laughs> Eh, torí pé ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá eh, ọbẹ̀ yẹn ń dùn yàtọ̀ lẹ́nu àwọn ọkọ nínú Ramadan náà ṣe ń gbélé àti ti pẹ̀yìn dà àwọn obìnrin ní ìsọlọ́wọ́ síbí má hmm. so ó lè jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nù hmm. àmọ́ tó bá jẹ́ pé ìranu àbí náà lọ́kọ náà máa ń ṣe o hmm. nítorí pé òfin ọlọ́run dá lórí ẹ̀sìn tiwa kì í ṣẹ̀sìn tí rọmọbọ́nà bá dé nìkan là á sin lọ. gbogbo gbàlàwọ́ mà sin lọ. Hmm. ọlọ́run ẹlẹ́dàá ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé hmm. títí tí kò fi dé. Hmm. ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere sọ pé bi'sal qawm la ya'buduna Allaha illa fi rọmọbọ́n ẹni bú ni wọn o èèyàn rádaràda ni wọn hmm. àwọn ẹni tí ìsìn Ọlọ́run àfi lóṣù Ramadan hmm, hmm. so wọn tí tí ọmọ ti pati nínú oṣù Ramadan zina tó ní zina pati nínú oṣù Ramadan tẹ́tẹ́ tó ní tẹ́tẹ́ pati nínú oṣù Ramadan agbèrè tálágbèrè pati jàǹbá àti àwọn oògùn òfò káyé tí gbogbo wọn pati ẹgbẹ́ oṣù ẹgbẹ́ àjẹ ẹgbẹ́ mèrè gbogbo àwọn aránù tó pati nínú oṣù Ramadan ó kúkú kú nígbà tó ṣe máa kí ló dé tó lè tẹ̀síwájú ọmọ kí rọmọdán nílé ẹ̀kọ́ ni wọ́n ń rè wá fóṣù ẹyọ kan ká lè bá a lo àǹfààní tá a rí ń bẹ̀ lóṣù mọ́kànlá yòókù mm. so ẹni tó bá ti wá ṣe àṣefìdírẹ́mi mm. ó túmọ̀ sí pé rọmọdán yẹn ò wúlò fún un mm. torí pé àmì kọ́ ló ń gba ẹ̀sìn èèyàn òun náà ni kéèyàn ó tún dáa ju bó ti ṣe wà lọ lẹ́yìn ìgbà tó bá parí ìjọsìn. sọ ẹni tó bá padà sídìí ìranù ìrẹ́gbẹ̀ rádaràda títí ń bá ká ó túmọ̀ sí pé kò àtúbọ̀tán rẹ̀ hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè o. Ah, abdullahi ló ń sọ̀rọ̀ láti us. láti us kí ni ìbéèrè yín. Ah, naam ọkùnrin òbí méjì ní nàìjíríà. naam hello. ní bàbá yẹn èèyàn fẹ́ sẹ́ńd owó sí wọn. naam bàbá yẹn wá sọ pé kéèyàn máa sẹ́ńd owó èèyàn fẹ́ sẹ́ńd owó sí ìyá náà bàbá wa sọ pé kí wọn má sẹ́ndì owó sí ìyá yẹn nítorí iṣẹ́ obìnrin ni pé tó bá ti rí ibi tó ti wọlé fún kò bá jẹ́ ọmọ ẹ̀gbọ́n ó lè má gbọ́rùn sí bàbá lẹ́nu wọn. Hmm. sọ aláwọ̀kọ ni kí nǹkan Islam sọ lórí ẹ̀ ọlọ́ọ̀kejì ni pé ká máa ń ṣe àtàṣà lórí ìrùn lórí sọ́lá ká máa ń gun owó wa ká máa ń gun owó wa ṣé ká máa gun sókè ni àbí kó máa dúró lójú lójú kan báyìí àti pé àsìkò kan ní sábà àfi ká ká kò títà fún máa parí gbogbo àwọn àwọn tó wà tó kù àtàkàṣà òjì ẹni àbí àgbáwò. aleykum salaam wa rahmatulah ṣe. alhamdulilayi ẹni tí ó bá wà ní ìlú òkèèrè tó sì fẹ́ fowó ránṣẹ́ sílé mm. kò bùkátà láti máa gba ìmọ̀ràn lẹ́nu òbí kejì so a ní bàbá níyà ńlẹ hmm. àwa sì ti lọ sílùú òkèèrè pé bí gbèsè ayé ó sì dáa hmm. ẹ bùkátà láti máa bá bàbá dámọ̀ràn lórí owó tẹ́ fẹ́ fi ránṣẹ́ sí ìyá yín ẹ sì bùkátà láti máa gbọ́ tẹnu ìyá ṣáájú kẹ́ tó fowó ránṣẹ́ sí bàbá yín hmm. torí tá a bá dálẹ̀ ta tuntun sàbàbá yín àti màmá yín làwọn méjèèjì ó sì ṣeé ṣe kí tààrin wọn wà láàrin wọn kẹ́nìkan fẹ́ fi kó bẹ́ẹ̀nì kejì lọ́dọ̀ ọmọ torí de eléyìí àwọn ni wọ́n máa ń kì í sọ̀rọ̀ hmm. nítorí pé òfin ọlọ́run dá lórí pé ṣe dáadáa sí bàbá rẹ̀ síyá rẹ ṣe dáadáa síyá rẹ hmm. ṣe dáadáa síyá rẹ kó tó wá kan bàbá rẹ lẹ́ẹ̀kẹrin kódà rìwáyà kan òun sọ pé ṣe dáadáa síyá rẹ lẹ́ẹ̀mẹrin ẹ̀karùn ló tó kan bàbá hmm. so nítorí di eléyìí báyìí kìí ṣe pé ọmọ náà wá tẹ ara rẹ kalẹ̀ tẹtẹrẹ yóò máa pé bá mi ṣé kí n fowó ránṣẹ́ sí màmí rárá wàá fowó ránṣẹ́ sí wọn sòlódodo Eh, amowó náà jura wa lọ so ìwọ ò sì nídìí láti pé wọ́n lọ́kọ ya rẹ̀ lọ́gbọ́n hmm. so tí wọ́n bá ti fowó ránṣẹ́ sí mọ́mì rẹ̀ ọkàn máa fi òwe kún ni pé mọ́mì mọ́ fẹ́ kẹ́ máa náwó yìí dáadáa o mọ́ hmm. fẹ́ kẹ́ máa lọ síbi tó dáa o sẹ́yìn máa kówó ọ̀rọ̀ ọ̀run rí o hmm. so ó ti ṣe dáadáa yẹn síyà rẹ̀ tó ẹ̀mẹ́ta kó tó wá di pé ẹlẹ́ẹ̀kẹrin kan bàbá rẹ̀ káwọn bàbá bàbá ọmọ bínú sẹ́yìn <laughs> ìyá ló lóyún. bàbá kọ́ ló bímọ tó fẹ́ rí kúnjọ́ bímọ. bàbá kọ́ ló rí ma tó fọmọ lọ́yàn. Hmm. so kò sí ìtawà sí. Hmm. wọ́n kàn ń pè án bàbá náà ní adúpẹ́ fọlọ́. <laughs> wọ́n tún wá níbi rẹ̀ lẹ́ẹ̀kejì pé tá a máa ṣe hmm. tashahhud bá a ṣe máa gbọ́n ọ máa ká wa. ṣé a máa gbọ́n sókè sílẹ̀ ni àbá a máa gbọ́n sọ́tún sósì a máa gbọ́n sókè sílẹ̀ a sì ní dáadó títí tá a fi sálámà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tù amúra wẹ́rẹ́wẹ́rẹ́ náà ká mú bí ìpè kan àbí méjì sí ẹ lọ́wọ́ kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu wo kàn yín bí ẹ ti ń pè. ajé sọ pé jago mọ̀lẹ́tẹ́ láti mọ̀lẹ́tẹ́ ni. bàbá olóyè kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ìgbà tó jẹ pé ànábì bàbá sọ pé ká tọ́jú ìyá wa hmm. níbi ẹ̀mẹ́rin ká tó tọ́jú bàbá wa. Hmm. ṣé tí wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé tí bàbá kápẹ́ wọ́n ń tọ́jú ọmọ ìyá mi ń bẹ hmm. kò ní dá sí ọ̀rọ̀ ọmọ yóò lọ sùkú yóò kọ́tẹ́ yóò ṣe wá ni ẹ ló torí obìnrin mẹ́ta pé ẹ gbóògùn ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ mi rẹ̀ mi ni wọ́n padà mọ̀ ó wọ́pọ̀ kí ni ṣé èèyàn wà á dóde kéèyàn jọ máa mójútó ni àbí kéèyàn sá máa ṣe èèyàn lọ. ẹ ń gbọ́ ọkùnrin ni bàbá ojúṣe tí ní kẹ́ tọ́mà kẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kẹ́ fi sọ́nà àkọ́mọyán jẹ́ àpèjúwe rere láwùjọ hmm. ìyá ti ṣe tiẹ̀ hmm. ó ti ṣe tiẹ̀ kódà kó ṣe pé njọ́ tí ìyá ń bímọ ló ti pàtì. La ilaha illallah. ìyá ni ọmọ ò ṣe dáadáa sílẹ̀ mẹ́ta kó tó ṣe kà sí bàbá káwọn bàbá ọmọ bínú. ọ̀dà ẹ̀ lọ́wọ́. wàhálà ìkànnì sọ́lá ọ̀hún hàn sùlọ̀ àyínlá ìkádìí ẹ̀ ó kọ́ ibẹ̀ tí kálukú ní àwọn. ẹ bá a pa rédíò yín àdúgbò yín lọ sílẹ̀ dáadáa. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé mhm. tí èèyàn bá wà ní ìjọ ìbẹ̀rẹ̀ tí èsì ní ọ̀dọ̀ ọ̀pẹ tó sì gba àwẹ̀ Ramadan yẹn tó gbé pérépéré mhm. tó ó lè yẹ kàkà fún ara rẹ̀ àti ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí báyìí. ọ̀dà alhamdulilayi obìnrin tó dá wà tó jẹ́ pé bóyá ìkọ̀sílẹ̀ ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọkùnrin hmm. àbáwọn ń bẹ láàrin wọn ọkùnrin òkè tà fún wọn mọ́ hmm. ó náà ní ọ̀yọ́ zakatul fitiri tiẹ̀ yóò tún yọ fáwọn ọmọ tiẹ̀ pàápàá jùlọ ń gba bàbá bá ti ní kò sí ń tọkàn pẹ̀lú wọn mọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Hmm. jazakumullahu khairan sheikh insha Allah bí kò ti la ibi nílò láti máa ṣẹnuró ọlá láti máa pàdé ní dèdè àsìkò kan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣagbátẹrù ètò kọlọn kó bá fi san lẹsùn lórí láyé bí àti ní ọlá lẹkẹ àmọ́ ẹni tí wọ́n ti ń dáhùn sí béèrè ìwà lọlọkan ọjọ́kan náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Rọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹṣánú ajé lógún àṣọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa Yusuf bákan náà Eh, Nam, àkókò ah, àtìpilọ́wọ́ àfọ̀nù rudin àti abu zainab tí wọ́n dìjọ kọ́ tí wọ́n dìjọ kọ́ wọ́ọ̀rìn wa jazakumullahu khairan ọ̀làdùn níbẹ̀ lólókọ tèmi títí ọlọ́run wọn ni mò ń dágbére fún ayípe sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu. المبدي المعيد